This movie is rated PG. Parental guardians is advised. sorrow come. And what goes around comes around. I hope you know. Ah, Ibakola be already. Telling me to do this, telling me to do that. On top of any man share. I've got no say in this path that I chose. It be already Satsu is a Chinese art of massage therapy. It combines acupuncture with acupressure to allow the regulation of the energy flow. Are you enjoying yourself? Yeah. Ralphing is another medically oriented technique How aimed at the straightening of the body strongly resembling you just chiropractic. Ah, thank you, sir. You're oh, welcome. Ah, thank you so much. The best known, however, is the Swedish massage, which is pretty much what we will practice here. It is a full body massage with relaxation as its goal. It relieves you of any form of stress, strain, and aches. <gasps> After the massage, you, you will surely it, shout, hula baloo. Sure? Yeah. Every inch of oh. your body Would you like me to shout, take you to the next level? I'm cool. Wow. Go ahead. I am well. I am this. alive. Oh, thank you, sir. Thank you, sir. okay? Yeah. You want more? Yeah, yeah, yeah, yeah. Are you sure? Yeah, yeah, yeah. Show me something. Like this. Uh -huh. Like this. That's what I'm saying. Yeah, no problem. Mm. Do it for me, what? Do it what? Like it? Yeah, yeah. Do sure. More. Yeah, yeah. Mm -hmm. You want us to go to the next level? Definitely. You sure? Definitely. You show me something. Yeah. One more. Yeah. Good. That's my baby. Good morning, sir. Morning. I'm I'm on my way. Okay. Good morning, sir. morning. The file is here. No, you can't sign this. Bibi said you should see her in her office. Oh, ah, procurement now. Kí my máa ṣọmọ No. náà? Wọ́n ti sọ. Bẹ́ẹ̀ni sọ. Ìdí ọ̀tọ̀ dẹ oṣù. Mama, she be bí day. Tell me what you were expecting from the horse's mouth. À ń gé Esumbo you all know the rules of this company, don't you? We are sorry. We never meant to do so. It won't repeat itself. <laughs> no, Kat. It can't. By the way, you have one month's salary as a penalty for that. And where is Sharon? Is she not here with us? Je suis on the tres! I'm in trouble! <laughs> trouble, okay. Not in my office now, get out. Oh, Bibi, it's not even as if it's... Out. Hello? Yeah, this is Bibi. Yes, dual therapy. Oh, we have JJ, Bibi is taking this too far and seriously, I don't know why she's like that. Students animals Imam Sampai go. Hey! Speak to me in a language I understand. It's okay. Èmi á I will speak to you in a language that you understand. Eh? Because we were late for just 20 minutes. Bíbí yọ̀wọ̀ wa ni Ah! Kí ló dé tó yẹn? Bibi are confiscated Il Mado Saleh for being just 20 minutes late. Ah. I know Bibi very well. She has acted with reasons. God for this. And you. You can now see that Bibi has been monitoring your lateness for some times now. She calculated it, and for you, Teju, it's one month and four minutes. And you, one month, one minute. Four. get back to work. mo ti ń bọ̀ màá rí yín ok oh good morning sir morning I'm, I'm on my way. Okay. Good morning, sir. bóyá o bá fi lè Sharon girl this is bye bye to poverty I'm out of this game for good. Life is not a bed of roses, my sister. I'll be careful of the choices that you make. Deni bá dára tó dẹjọ́ ọ̀làlẹ̀lẹ̀ kókókó máa sọ̀rọ̀ kan. And what goes around comes around. I hope you know. Ah, ibà kò lọ bí Telling me to do this, telling me to do that. Ohun tó bá fẹ́ ni máa ṣe. I've got no say in this path that I chose ibi orí dání sí làágbẹ́. ṣáàdó òjijì ṣáàdó òjijì máa dálẹ̀ làbàwọ̀dá. máa jiyàn làbàwọ̀ṣẹ́. You can't eat your cake and have it. No, no, no, my sister. Oh, Catherine, why did you come late? You girls are mean. But seriously, this is a great loss in our company. Is this how people die? I know. She was a good and a great masseur. You know, I'm kind of missing her already, do you know? Oh, don't tell me about that. You're missing and you're here, you know, trying to share that weight. That hey! Is... I'm not feeling well. <laughs> Seriously. Ẹ Go gbọ́ Catherine. Kú òdòjọ́ o. Àrùn òdòṣù. Gbogbo wa la jẹ gbèsè ikú. Anybody can die at any time. Kí wá ní gbogbo kàrámọ̀? Ah, abẹ́ come off with drama. Ah, you are mean. ìwọ gan mi. me. mean. ìwọ gan mean. Sharon, I can hear you now. What I am trying to say in essence is that if care is not taken, nous serons esclaves de la riche jusqu'à la mort. Hey, jeez. But you know I don't understand French. If you have to talk, please speak in English. Sharon, our lives are in our hands. to be successful also is in our hands. And si <laughs> nous n'appliquons pas le sagesse, we are going to serve Jumo till we die. <laughs> Ẹ máa tọrọ yín jẹ ń bẹ̀. Ẹni tí ò bá ti mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń rà, ẹrú ẹgbẹ́ ẹ̀ ló máa ṣe títí tó máa fi We have the energy to fly now. Why wait? See, let me tell you something. As far as I am concerned, I don't prepare for this kind of thing tey say. Wo if my hand land any big deal as i dey so here na america or london na go hear me dey talk. i dey your back. Uh -huh. wait, wait, wait, wait. have you guys forgotten the the imu imu the covenant. imule olodo kò sí nǹkan tó mọ. whatever wait you just want to run eh? after taking such a covenant. Durobade! Durubade, Durubade, Durubade. when necessary, and say after me, I, I solemnly and severely swear, solemnly and severely swear before the gods of Gabashan, before the gods of Gabashan, that I will keep the secrets of this company. That I will keep the secrets of this company. And not divulge it at all times. And not divulge it at all times. So Help me, Gabashan. So help me, Gabashan. And is that why she has to die? Is betrayal tantamount to death? Yes. A jumping frog desires wings, but the goddess of the stream refuses it. Those girls are how to ruin my career. ó you wọ́n bí kí wọ́n ti mẹ́kùn you? so ìbẹ̀rù ojú ẹkùn mi My name is Jamal Johnson. I have seen the lovely pictures of all the women in your domain. Very nice. Well, I said at the cow. Somebody, <coughs> let me introduce myself. I am Alaji Batagarawa, and I hold a very special position in government and in portfolio in government as well. Yeah, well known, sir. Ah, forget. now go there. Uh, ah, Abandoneke, so I want you to help me get a very special somebody who be taking very good care of me kagan iyali na ba my family are not here they are abroad and i don't want to be philandering so i want a very special person to be taking care of me she it you're in the right place sir ato magana are and nagode give me a few minutes ta thank you Sir. Come to my office right away. Okay, I'm coming, sir. A few minutes. Yeah. Take care for a cup of tea, sir. Uh -huh. No, Nagore. That's, that's very okay. Is it that when uh, solution, Solishima Jumol was uh, introducing you as a Taiwo, you were a bit uh, shaky? Oh, is your name not Taiwo again? <laughs> no, I was just surprised. Surprised? Why? <laughs> You know, everybody at the massage parlor call me Bibi. And though I have a twin, and it's not as if she's bad or something, it's just that she's local. And I just want to keep it private. I don't want people to really know I have a twin. I don't want people that are not very close or personal to me to know I, don't, I have a twin, you understand? So I was very, very, very surprised when Jimo called me the other day. Very surprised. Wait. At all, Not all, I leave you. energy. Ama, what I want to tell you is uh, I don't want you to be very worried. I want you to relax. Kenzongo, uh, Jumul and I are very close and kuma he wants me to have a very good relationship with you from the beginning mm-hmm. uh, kuma i will do my best so i want you don't hide anything from me just tell me Now, ransu mishi i will do my best i will take very good care of you <laughs> uh, to can ba laifin yawwa yawwa yawwa you want anything to drink no i'm still very fine oh to shikenan I told her, you want to take it to meet her. <laughs> Hi, guess? wallahi guess? gaskiya. Very fine, very fine. Yawwa. you. Can I ask you a question? I'm listening. Good. From the thousand on your database, between Bibi and I, who seniors who? Hmm. I think you. Hmm. You think me? Okay. Where would JJ give her an office? I don't understand. Like, I don't get. Because right now I feel confused and I am even confused. I'm not even feeling it. I am confused. I think first come, first serve is what they say. So, why the otherwise? <laughs> Wo Catherine, onílé ló nílẹ̀, onílẹ̀ ló nílé, JJ lo ni company ìkan tó bá dẹ̀ fẹ́ ló máa ṣe ń oh. so please let the sleeping dog lie. oh the sleeping dog lie. yeah. <laughs> it will lie àmọ́ alátiṣe mi àmọ́ àtiṣe rẹ̀ i'm not an empty barrel you know i know what to do. see let me go back to my work. go of course you can go she wants to go. Wow. Thank you very much. Oh, thank you. <laughs> Thank you very much. Alaji, mm. you know I have a soft spot for you. Mm. Mm. Kai, your phone is ringing, ba? Uh, mm-hmm. Mm-hmm. Hello, Kende. Gbàgbé no just forget it yes mo lọ ti fẹ́ kí n ríro owó bẹ́ẹ̀ yẹn ah, ìgbà tẹ́mi mọ̀ lẹ́kọ̀ọ́ ṣe bí mo ní kájọ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe bó lóò wá ni kí ló dé ṣé wo ló ṣe jésù ni jésù gan sọ pé ká má fi gbèsè sin òun kí ló wà lè tó yẹn ah, èmi ò i don't have that kind of money yeah wo kẹ́hìndé má Mark ẹ́ Mark pè Mark má Call ẹ́ phone. why are you shouting. i'm sorry jerry it's my twin. what happened. don't mind her. I don't know her problem with all these her uh, church activities. She's always into one activity or the other. Now she wants to donate money for development of the church. Is she the church owner? I don't know. I wonder. Ah, how much? I don't know. Maybe she said 35,000 or something. Hmm? 35,000? I saw you're shouting. <sighs> Call her back and tell her I will give her the money. Today is her lucky day. about 35,000, that's why you're shouting? Do 30 How about? Let's continue with my massage. Wait. Alaji, thank you. You're welcome. Mm. mm. Thank you very much. mm. Ìyá Èlí, ẹ lọ lónìí, Jésù ń pè yín, ẹ Jésù ló lágbára. Ah, ah, nínú ìlú wa yìí, kò sẹ́ni tó lè bẹ ẹ̀rọ mi o. Tẹ gan ni ẹ̀. <laughs> ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni. ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ ọkẹlẹ kẹta yé èlò ní kíni kíni tí ara mi wà lọ́nà. kò sí wọn wo táyé lolú ni o òun ni mo pé ẹ wọ́n ti ń rán sọ nílùú àwọn o ìyún nílùú èkó ẹ wọ́n ti ń wọlé o nǹkan tó ń wọ̀ ni o yóò wà lọ aṣọ fọ́ọ̀rọ̀ rẹ̀ mi yóò tún pa láró. <laughs> aṣọ òun sì wù mí ó yẹ ni ó yẹ ni ó yẹ ni ẹ mọ̀ kó dáa kéèyàn mọ̀ wọ̀ sọ fún Jésù bẹ́ẹ̀ ni bó wà ni yà lọ. mi rò pé ń lọ lénìí. Ah, ah. wo ọ̀rẹ́ mi gbogbo àwọn aṣọ mi ló ti dọ̀tí ń tó lọ fọ. Ah, lẹ́ni Sunday lọ́jọ́ Jésù Jésù ń pè ọ́ ó ń pè ọ́ agogo ìgbàlà Bùsáyọ̀ oh, ni ìgbàlà ìyọ̀rá dé àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa o. dákun tún mú. ẹ dákun ẹjọ yìí à àwa tọpẹ́ tọ́ sí làmọ́ra wa. bẹ́ẹ̀ ni ọpẹ́ tọ́ sí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àgbélẹ̀ agbe sórí ìlú. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa o. àwa tọpẹ́. Gloria. so forgetful. Eh? You left this in your pocket. What if the dry cleaner have taken them already? I've told you, keep your things well. Take. Thank you very much. <laughs> Thank you. You're welcome. Ahead eh, then, Alaji. What? What we discussed earlier. What we discussed? Mm, mm-hmm, no. McKinnon? You've forgotten again. Uh, please remind me. Oh. I told you now that we should try and solidify most of your house. Oh, gasken Guess, gasken, guess, gasken. Don't worry, I will work on it. Let's build factories for your children. No, it's in my name, oh. No, I understand, wallahi, I understand. Thank you very much. Thank you. Uh, <laughs> wallahi, you're a very good girl. <laughs> it's because I like you. Yeah. Anyway, let me kiss you. <laughs> Thank you very much. Okay. All right. What a good girl. What a good talk. I should spend my money judiciously. She's such a good girl. I didn't forget money. some of our customers request for home service. Can you do it? Yes, I can. It's our duty to satisfy our customers to the fullest so that they can come back again. And at times, some of them say the master do not satisfy their sexual health and they require you go further. I'm sure you can't do that. Um, I learned you're a god, and your decision to me should be final. for. Haba, had to do shopping online. <laughs> All the online shopping do you do Don't worry, go and freshen up. Let me serve your food. Ah. Okay, let me serve it. Uh, by the way, did you get the alert? The alert? Which one? Yes, I sent some few amount into your account. No, I didn't get any. At all. Bad amount. It will come in. There you Alert you? Eh? The alert. You've seen it? I just got it now. 150 million naira. Isn't that too much to be in my account? Haba. Why not open another account for it? Or instead, let's solidify the way we used to do. You can buy land, properties, your children's name, or your sister's name. Nobody will be able to trace it that way. I'm not comfortable with that money. It's too much. This caregiver, that is very true. It has to be recorded. At, uh, <clears throat> will now leave it in your account. I will work on it. You know, it is for the business that we talked about. Oh, okay then. Uh, All right, hurry up, go and freshen up. To mm-hmm. All right. ní sùúrù jàre. kó o kúrò ẹ̀rọ ìgbòho lọ́jà. ìbárí ayé òun ni ìṣọ̀tá ọ̀run kí ni àǹfààní ẹni tó kó ogbolé ayé jọ tó pàdánù ọ̀run ẹ bá mi ṣí John three orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. nítorí tí ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. ọlọ́run fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ẹni sùn ẹ fàlà sídi ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. praise the lord. hallelujah. ẹ yẹ yẹ yẹ ẹ bá mi. eh ka ai a a a dai ba karewa a maganar da muka yi ranar ba wani abu dalla sake kira ka eh da Allah ka zan kira ka zan kira ka yanzu yanzu na bayan na gama da wayan ɗin ka eh yau na gode hello Oi, oi, oi, oi, oi, oi, oi, oi, oi, oi, oi, oi. wai Bonjour à tous C'est qui se passé Bibi is dead. Oh my god! Oh Jesus! Shouting judges in the office! you never ganaviat No, no, no, mercy stop Ẹ̀dá abẹ́rẹ́ ìrìn àjò láì bèrè lọ́wọ́ orí Àwọn ti gbàgbé pé orí mi bá If today is good enough for you Orí oh, ẹ are bá ṣe Tomorrow may not be your day so be careful, my brother. Ọ̀la lè máa jẹ́ ọjọ́ rẹ o. Ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́. Telling me to do this, telling me to do that. On tó of any ni ṣe. I've got no say in this spot that I chose. Ibi orí dání sí làágbé. Shadow, òjijì. J'adore Aujourd'hui, any come là Nobody knows tomorrow So whatever you do Just be careful of the future And the choice you make Start a journey you won't end Oh, oh, oh, oh. oh. Ekafumakwaka Om tomaja Toma pochoholaja Don't bother to smell it Cause it's dangerous my brother ìgbé ayé ọmọ ènìyàn ó dàbí igi tí a gbìn lówùúrọ̀ tí a gé lulẹ̀ ní alẹ́ and for this reason the scripture says it is appointed unto men to die once but after this judgment we love our sister but God loves her most let us have a minute of silence to honor our beloved sister. May our soul rest in perfect peace. In Jesus' name we pray. Babaji, please sit down. I don't want to sit down. I have been telling you about this since we've been talking. I don't want to sit down. Look, we have been talking about this before you went to toilet. Is there no other person who knows the whereabouts of our family members apart from uh, President Kenny? Alhaji, the twin sister is our only relative that I know. Yes, and I'm sure she knows nothing about it. The parents are long dead. What? Look, her account is empty. She is the only one who knows where the cash is. Cash? How much are you talking about, Olaji? How much? 150 million. What? You entrusted such a in here without my knowledge? That is negligence on your part, Olaji. I'm sorry, there's nothing I can do about it. I do one kana maganan turanci ne kana ta yi. Kana ta buga turanci. Look, we have to find a way, back. We just have to find a way. 150 million. 150 million will your Allah. Haba. Senator Shiva. She has to wake. We have to wake her up. When she tells me where the money is, then she can die again. Wait, wait, wait, wait, wait, wait. Alhaji, she is not a bank, so I wonder why you should keep money with her. I'm sorry. Wait, wait, wait, wait, wait, wait. Wait, wait, wait, wait, wait, wait. I'm sorry, Alhaji. There's nothing I can do about it. Wait, wait, wait, wait, wait, wait, wait, wait wai is gone now, kẹ́hìndé ló kù. Ọmọ kẹ́hìndé òun. Bóyá mo tọwọ́ bọ̀ tí n kò abẹ́ ìwà gbà mí ni onílódì ìjẹ́jẹ tí kẹ́hìndé tí ń wẹkún bí ẹni wa gàrí mu dákun ẹ mú mọ̀ fẹ́ kún síra rẹ léṣe ara ní sì ń fàbọ̀ sí o dákun rẹ mi tó san náà ti tó. yóò sọ bẹ́ẹ̀ bó bá jẹ́wọ́ náà kọ sọọ ní ṣe jù bẹ́ẹ̀ lọ ni àwọn púpọ̀ ẹtù sí nínú náà ni ẹ edunjọ bí èjì ara ìsokùn ikọ̀ ń bá bí èjì ló wọlé tàn mí wá ọ̀ dákun gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ ẹkún yìí pọ̀ ìdí rẹ ò bá má sunkún mọ́ èyí tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ àdúrà kírò ẹ mọ́ ṣẹlẹ̀ mọ́ làámọ gbà lágbára elédùà ìwọgùn ní sọkún mọ́ wa lójú o tó gbọ́ dákun má kì í mọ́ dákun kí ló wá dé yọ lọ ǹjẹ́ gbà pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sì sí ń ta kúkú ṣe sí kí la fẹ́ bọ́ lọ́rùn níbo òun tó so yín pọ̀ náà ló mú nǹkan rẹ̀ sọ́dọ̀ ó fẹ́ kó ṣera rẹ léṣe ní tó sọ ohun ti tó ìnínú dọjọ́ keje tó ti ń sunkún tó ń wẹkún mu dákun pẹ̀lú ọ̀rẹ́ jọ ó sunkún mọ́ arọkọ̀ ló ń rò wọ́n ó ti tó ó ti fẹ́ káwọn ọmọ sunkún ní báyẹn tó sùn tó jọ dákun rẹ̀ dákun pẹ̀lẹ́ eléyé ké mọ́ alẹ́kùn ti tó yé sunkún mọ́ mo ni mo dàpọ̀ oúnjẹ mo fún mi. ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ. Kenny, orí ẹkún yìí ló ṣe wá àti gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní sunkún àmín láti sìn títí di ọ̀la ìyẹn ò sọ pé kí Táíwò jí padà yìí ná ó ní láti take things easy àdúrà tá a máa máa gbà ní pé kí a má rí kú ọ̀dọ̀ mọ́. àmín àmín ẹ wò àmín ẹ pọ̀. So you have to take it easy. Anyway, um, ọ̀rọ̀ tí mo bá ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo torí ẹ̀ wá again. kẹ́ni mo fẹ́ kó consider wípé nǹkan tí ẹ kò ní di tẹni ẹlẹ́ni o gbogbo nǹkan tí Táíwò ẹ ti ṣe sílẹ̀ lẹ́kọ̀ọ́ o ní láti wá sẹ́kọ̀ọ́ kó wá mójútó you need to come to Lagos. ọmọ lọ ọmọ leave ẹni kọ́ ọmọ lọ abẹ́mọ̀ gbọ́ sọkúsọkú tó ń bá mi sọ ni kémi ọmọ ọmọdé kò kí wá mójútó nǹkan kejì mi ìgbà ẹ pa kan ẹ ti pẹ́ tó fẹ́ pè mí náà gbà wá débẹ̀ ẹ mú mi lọ ẹ mọ̀ lọ jọ àti kẹ́mi kọ́ mọ́ lọ kọ́ mọ́ lọ ẹ dìde kẹ́ mọ́ lọ ẹ lọ ẹ mọ́ lọ. ọlọ ẹ má jókè mọ ìdí rẹ dákun dákun ìdí jọ bí dákun ìjọra ìdí. Ah, ah ṣùgbọ́n àmọ́ àkọ́yìndé ah, ètò ìsìn òkú díẹ̀ káàtó èmi ò nífẹ̀ẹ́ sí wà tó ohun tó sì lé wọn lọ. ó ti tó kò ń sọ̀rọ̀ sí i. Ah, ẹ kúkú ní bá a sùn tọrọ ó fún àmọ́ òkè mọ́ pẹ̀lú. a ní ọmọ òkè mọ ètò òsùn náà tó pẹ̀lẹ́ ó sọ pé ewu ni ọ̀rẹ́ mi ti ń ké lójú a ọmọ òkè mọ. Ah. sọ ni máa wọlé lọ báyìí. Hehehehe <laughs> <laughs> It's okay. Ṣé ká lọ máa wọ̀rí? let's go. Àlùkò ìdí ẹ̀kọ́ àlejò. Pálí, ẹ ṣe. Ṣé o sí nǹkan? Kò sí nǹkan kan. Akọni á wojú ẹ̀kọ́ tó mọ̀ lọ náà. Ṣé mo ti dágbére fún Ibrahim wá ń kọ́ tá a lè wá wojú rẹ̀ lẹ́ẹ̀kan sí kó tó mọ̀ lọ ni. àbí ṣé ká mọ̀ padà lọ ọ̀dẹ́. àbí padà lọ. ìfẹ́ mo sunkún ni sọ ti wá lọ náà ni mo sunkún ẹ̀jẹ̀ mo lọ. ọmọ kẹ́hìn lọ. ọmọ kẹ́hìn lọ ok. ọ̀pọ̀ ẹ dákun ẹ bá wa tọ́jú rẹ o ẹ dákun o. láyọ̀ o. ó ti kú báyìí. kinda, tí wàá lọ́nà mú. Ladies, this is kinda. You know who she is. You have to take her train her, brush her up, and let her know that is the reason for her to leave. Thank you. You may get back to work. nìkan níwà rẹ̀ dá àwọn yòókù ojú wọn mọ̀ ń lè. Ah. kí ló ń ṣe ń bíbá you are supposed to be busy. wọn ò kọ́ mi ní nǹkan kan ní ṣá. wọn ò kọ́ ẹ ní nǹkan kan. yes we didn't teach her anything. I gave the instruction. Isabel. Did you not send memo to all departments? Yes, I did, sir. I don't understand. Are we running a family business here. Jesus Christ. I mean, BB this, BB that, BB that. She's gone. I mean, can't this company just be? Was there to be around BB and her family? Ask me. Oh. I wonder. Eh? Ẹ̀mú táyé wá ní kàsìn. Àsìn. Ẹ̀mú kẹ́hìndé wá ní kàsìn. A tún o. Ẹ jọ. Ìdòwú kò ń ṣe ẹrú ìbejì rárá. Ọmọ sinra wáyé lásán ni o èmi ò lè wá sí èèyàn kan kú torí tó bá dọ̀dá nísìn ẹ mú ìyá wọn wá ẹ mú bàbá wọn wá ẹ má dàbà wá gan ẹ ká máa kọmi fún wọn kán fẹ́ wẹ̀. Look, JJ, we are just tired of all this. ẹ ẹ enough is enough we are not here because. Hey, I'm God here. Uh, eh, Mile Duromo. Oh, hmm? why not give him like... No, no, no, I've been, I've been waiting here for a long time, okay? Uh, I'm so sorry, I kept you waiting. You asked me to wait. I've been waiting here for a while. So sorry about that. Please come to my home. Uh, no, no. I, I need to run along. Eh, eh, we could reschedule or something. Uh, no, please. I'm so sorry. Okay, let's just sit down and talk about it. Please. Please. Okay. Thank you. Um, Yes, you said you want a very good one that can serve the purpose you mentioned. A sex machine. Good. You're in the right place. But honestly, you still have to come to my office to see the pictures. I'm so sorry. I won't take much of your time. Can we just? Okay. Thank you. You, you better do good. Thank you. Okay. Yes. tell you Jumal knows what he's doing? Has Kehinde not been taken? Please, see, um, let's just drop this. I don't ever want to talk about this again. Just forget about it, please. Thank you. Ọkọ tó máa bí mi nínú Forget about what? Eh? Or burúkú báyìí one? No, olóòfẹ́ forget about it. Èmi ò forget ẹ I'm not forgetting anything. Wọ́n sọ fún mi pé ọmọ yẹn ń lògùn. Ó ń lògùn. Isabel Isabel ò sì gbàbọ̀dé. Hmm. Ìwọ tó yẹ kó máa sọ fún Jùwọ̀n advice ẹ̀ ìwọ náà bá òun bá wọn ṣòṣì èmi ò wá bá yín ṣe rubbish níbí yìí o máa bá ọmọ yẹn dọ̀tán ni she wants war i will give her war máa bá fà á. tẹ́jú ah, ah, ó dẹ̀ fi sílẹ̀ ṣé tó fẹ́ pílẹ̀ tó ṣe pa bíbí ni. Ah! Isabel hmm? lẹ́nu ẹ èmi ò pa bíbí o hmm, ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ dáhùn ni gbogbo yín lẹ mọ̀ pé mo lè sọ̀rọ̀ mo mọ̀ ọ̀rọ̀ sọ o my mouth is bigger than my body o but i cannot kill anybody i cannot kill anybody mi ìpayọ o mi ìpa bíbí listen i think it's time i write petition right and i need you guys to join me in signing. yeah okay? i so will so we'll submit it. kí ló máa ń ṣe everything english english english kí ló fa petition petition nínú to tó wà She's eh i'm not writing any petition máa bá jẹ́jẹ́ Me. ni mi ìdẹ́gbẹ́ ní kí ló dá ní kò lọ́sùn wa. ẹ ṣì ń rojọ́ jùmọ̀ ti ń bọ̀. ó ti bọ̀. ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè má tiraka ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè má. Oh, ṣíṣí ṣíṣí <laughs> ijó ìwọ ga ẹ mọ̀ fún ògúnlùmù kẹ ẹ mú báyìí lẹ rá bàbá <laughs> ẹ kúṣẹ́ ẹ dákun mọ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ rẹ wọ̀nyí ọ̀gá irú oúnjẹ wo àti pé bó gan-an ṣe wọ́n oúnjẹ wọn. <laughs> tó bá jẹ́ ti ọ̀gá ni ọ̀gá ò ní ṣòro o mm-hmm. wọn kò ṣáà nífẹ̀ẹ́ sí oúnjẹ máa tutù oúnjẹ ah, tutù yéé bí ìgbà tó bá gbàṣọ mọ́ wọn lórí ni o. Ah, ẹnu wọn kúlà ni. kúlà ni òun ò nífẹ̀ẹ́ sí rárá ah, oh mo láìkẹ́. ẹ̀ẹ́n so ní pàtó báyìí ẹ̀ẹ́n aago méje àárọ̀ aago méje ọ̀sán kó sì mọ gbóná lálálálálá. bẹ́ẹ̀ ẹ ti gbà oh ẹ ti gbà. irú oúnjẹ ògan náà ń jẹ àti irú èwo náà fẹ́ràn. jíjẹ. mímu. ẹ má bínú. ẹ ǹlẹ́. tó bá jẹ́ pé ti jíjẹ ni fried rice ni. Hmm? fried rice àti ìgbín àyè máa ta yéé ó jigbijigbijigbi o. Ah! fried rice bẹ́ẹ̀ni pẹ̀lú egbò tí mẹ́nu rẹ̀ ń. Ah, bẹ́ẹ̀ni gbogbo èròjà yẹn náà báyìí ó pé kọ́pù sí. mi ò lè jẹ́ o mo rẹ̀ ṣe ń jẹ́rú rẹ̀. àwọn ah, máa ń dùn. ẹ̀yin ò lé àtìgbín àtìgbín àyè máa ta ẹ̀ àjọmọ náà ni ẹ dákun ó náwó rẹ̀ hàn mí àjọsí. ń sè fúnra mi. màá kọ yín kí o tẹ bá ṣe fún wọn kò ní dáa. Eh. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi hàn yín bí mo ṣe máa ń sè. ìbí rẹ̀ sì ni àrìsè. kò kí n ṣe ìrẹsì lásán ìrẹsì tó yẹ pé oríṣiríṣi èlò èròjà ló pé nù ẹ̀. sísè mm, ẹnu rẹ dùn á sè mọ wọrí <laughs> tí bá nílé. a Yeah. I prepare fried rice at ìgbín. You said it's your favorite. Come and eat before you cook. Did I? Did I ask you to cook in this house? Ṣé nǹkan tí mo gbà ẹ́ fún Is that what you're being paid for? Is that what you are being paid for? Orí bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹ Do you understand me? Huh? Hey, go, go, go, go. Go What's this? Are ayé ló kẹ́sìn níkà did you do? he used to be very friendly and accommodating before Be inú me. nìyẹn bẹ́ẹ̀ ni. ọ̀gá ká ìyàwó wọn mọ́ ọkùnrin lórí ní orí bẹ́ẹ̀dì wọn àti ọjọ́ burúkú ìṣògbò mi mọ́ mi ọjọ́ yẹn gan lèmi gan regret láti jẹ́ obìnrin á ọ̀gá sunkún mo bára jẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ wò mí bàbàràbàràbàràbà ìgbà yẹn kò lè tí ìtàn lára wọn jẹ sìn nǹkan tí kò jẹ́ kí wọ́n láìkó obìnrin mọ́ nìyẹn o àfi mí nìkan tí mi bá wọn gbé. Hmm. ẹjọ́ kìí tètè lọ àtẹ̀yìn sí wọn máa ti rí ìdílé sí ṣùgbọ́n má wà bá yín pọ̀. You stole my money! Ó dàbí pé mi ò kí n fi ọwọ́ mi báyọ̀ ṣeré. It is my money! No, Jumo. Mi ò jí ẹ ní owó, mo jẹ́ lówó ni. I didn't steal it. I owe you and I'm going to pay you. But well, hey, you know, ìlú lówó tà ń sọ̀rọ̀ pa iná. Three hundred thousand naira. Three hundred thousand naira, Jumo. Ah ah three hundred thousand naira kì í ṣe owó jọ sọ fún mi ṣé àwọn fathers? ẹ ṣé wọ́n ṣe irúṣẹ́ owó yẹn rí. jọ never in your life never ever in your life tó bá ti bá mi ní issues àbí argument don't ever mention my fathers or my forefathers again kí ló ṣẹlẹ̀ gan ojú ìlànà kọ́ ló pa owó tí wọ́n pariwo lé lórí gan ni i'm ah, ah. a fuck off man. oh ojú yín ló ń ṣiṣẹ́ owó tí mo ná i know. But I need a better explanation. Katie. Katie. <laughs> Papi, how are you? Did you get the pictures I sent to you? Fine. Okay, send me your account. Let me push in the money. You want cash? Deal. No problem. All right. But see, see, I want a neat job and a perfect job, and I want it done. You understand what I mean by perfect job? No mistakes. You understand? All right, no problem. Once it's done, I'll send you the money. Okay. Papi! Papi! Rado! Ah, could he be drunk? Papi, wake up! I brought your money. Papi! Rajo! Do not bother! I killed them! Went there! Jessica! Have you forgotten who I am? You. You want them to kill me. No, no, no, no. Jessica, have you forgotten my name? My name is Jamal Johnson. No, Jessica, you made me waste the lives of the innocent. Is, is that what you think? Dale baleku, ẹni tó bá dalẹ̀, ó di dandan kó Stage 28 of Universal Studios. Action! What we're teaching the students in this class is an intensive lighting workshop. sun. Well, right now I'm creating a rising sun with a 2K. Mike. Hmm. -hmm. Come here. You've got to be careful. This one I feel but could be dangerous too. Mike. Mike. Mike. It's just like, oh, Joe. ga te go to jo da te ga te mo bo de spa di fa tó fẹsẹ̀ méjèèjì ti ro. ìwọ ló polẹ̀ kó ọjà. But now it's like you're calling Oloko. No tell you that I'll go to the hospital tomorrow. And màá lọ sẹ̀. If that will make you happy, I'll do it. Oh baby, oh ojú mi ti rí when I was coming from the States. I couldn't come with my son because she took him away. Came to Nigeria, met another woman. Honey, this is a drink. Oh, thanks. Is she? My lord. Hmm? It's like I'll be traveling to the relay tomorrow. Ah, just like that? Since when did you start thinking about it? I'm so sorry, Danny. It's an emergency. Mom called me to see her, and I don't know what happened. Really? Yeah. Hope it's not a big problem. Oh, I don't know until I get there. Okay, how long are you going to be gone for? Mm-hmm. Next to Mary. Do you think I can leave my seat for two days? ah láìláà láìláà nǹkan kan tó bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tòlé. <laughs> oúnjẹ yín ti rẹ́dí sà. yes ma. yes sir. ẹ fẹ́ fo she mm. likes food ẹ. Oh. right. let's go now. ọ̀rẹ́ dàn. ìwà lẹwà he told me that's the only way we can siphon him wá sọ fún mi pé ó pay dues ẹ̀. Eh? by the disciplines of Jamal therapy. therapy. So help me, the Lord of Gabashan. So help me, the Lord of Gabashan. What? ṣé pé irú ni ìmùlẹ̀ tí gbogbo wa ṣe nígbà yẹn? irọ́ ni fake ni wọ́n <laughs> máa mọ̀ sọ fún ẹ nísìnyí torí pé mo fẹ́ ru ẹ lágbára I want you to know that you're free ṣe nǹkan tó bá wọ̀n ẹ́ dára tó bá wọ̀n ẹ́ nothing is stopping you. But before you go, I want to tell you a story. Let so Jùmọ̀ ló pa Sharon. Ah, ah, this guy is evil. In fact, he's the devil's incarnate. Ah. I never knew he could be this deadly. Oh, ah. pẹ̀lú gbogbo bó ṣe fi orí ṣe fọ́ọ̀rùn ṣé nígbà tí sharon kú. Ah, inú máa jìyàn imú gan-an tún wá níkà imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebí o. Ah. òkùnkùn wa sálọ̀lẹ́. tán bẹ tẹ wò So stay with me in shadow, Gigi, And when I'm in trouble, you cover me. Cause no one else does me like you do. Ìwọ nìkan lọ̀rẹ́ mi nú òkùnkùn. Stay with me in shadow, Gigi. Hey. Hope you're not going to tell me you did not go for antenatal today. Uh-uh. Huh? I was there. Yeah. so what did the doctor say about the baby? Eating, drinking, kicking, as usual. <laughs> Lovely. Oh, mm. Nice. Okay, let me come and give you your food. No, no, no. Let me take a shower and then we'll come eat, okay? Oh, okay. Mm. te condujo da te ga te mọ bó dé spa ìfà tó fẹsẹ̀ méjèèjì dúró. ìwọ ló pọ́lẹ̀ kó but now it's like you're calling. oh okay good. ah ah ọ̀sìn jẹ́ bye bye. was sorry then. You know, I'm gonna miss you. I'll miss you too. I promise you I'll be there for like two days and I'll be back. Mm -hmm. Come back every day. I promise I will. Mm -hmm. I'll miss you. I'll miss you too. I can't go sleep alone in that room, sir. <laughs> Don't worry, just think of me, okay? Mm -hmm. lára rẹ̀ gan-an <laughs> àwọn ibi ìtàwọn àwọn apẹjọ ọ̀dọ́ wa ń gbà wọ́n. <laughs> báàgì mi. mo ti gbé ma. sáàfù rẹ̀ gan ẹrẹbẹ ń tẹ̀ ní. <laughs> ṣíṣíṣì kọ́lá sáà nìbọn kẹ́rù. ẹ bá mi ṣì mà. Ah, ah, ṣíṣí ọpẹ́ ló kù. ó ti ṣí. bẹ́ẹ̀ ó dáa. Are you scared? Don't be. It's me. You are like a thief who stole the king's bugle. You have found nothing to steal. Aboti Bagbini. The foot touches water before it steps on the sand. Anywhere you are, I'm with you. Tomorrow, I'll explain to you. Just give me time. I'll make it up to you. Kenny. You are the only one that understands my language. As I am your shadow, you're mine as well. Do you really need to ask me that? You're my right-hand man. And by now you should know I'm planning to make you a twin for Alhaji Batagarawa. It means your twin sister is in the village. do this? Do you have to really put all this on? Me you like it. I don't even like them. Oh, suits me. I'm sorry. But you have no choice than to look this way for the next couple of months. Couple of months? yes. Now listen. for now you're gonna be two in one ìwọ ló máa jẹ́ Táíwò ìwọ dẹ̀ ló máa jẹ́ Kẹ́hìndé gbé village tí mo gbé ẹ wá yìí ó dẹ̀ máa múra bó ṣe ń múra yìí Táíwò remain ní city Kẹ́hìndé ò ní ní àǹfààní láti wá sí city not until ìgbà tá a bá ní Táíwò ti kú and that would be after we done with Alhaji Batagadawa. I know you can do it. I trust you so much. I wish you all the best. What do you want me to do? Get rid of this thing. I'm terminating this. hundred million. Ibo ni kì í sẹ́rẹ̀ yẹ? Mo ti fẹ́ I know how it's going. You dare not on my intelligence! 谢谢，我出去给钱，给钱。干你！又去发了。 just forget it. You never get what you just asked for. Just forget it. Right. My name still remains Jumal Johnson. tó báyìí ló ṣẹlẹ̀ nínú ilé wa ọ̀gá òde gbọ́ sí i sì mi báyìí ṣùgbọ́n mo ní láti jẹ́ kó ga mọ́ o torí ah, má yìí dá sí mi gan-an ah, dá sí mi gan-an má sọ fún má sọ fún ah, irú ọkùnrin kọkùnrin wo lélẹ́yìí tó kó pa owó tó ṣe pé lórí burúkú. ṣe sùúrù. ẹjọ ẹjọ mo ń lẹ ọjọ́ kiri. má gbé ẹ̀mí ẹ̀gbọ́n náà. ó mi ìgbẹ́ mi gbóná ó ti máa ọjọ́ jù gbogbo ẹjọ́ tó bá sìkọ́ ló máa ń lò. it's okay it's okay ah oh, she didn't say anything. Eh. yes. she talks too much ah she she she's like parrot ah kí ló dé oníkan ló ń gbẹ́nu lẹ́yìn ni. Ah. hold on. Are you sure you're all right? Eh? Ṣé wà ókè ṣá? Ẹyin kan dùn mí. Pẹ̀lẹ́ it's okay it's okay. Sisi kò It's okay I just asked her to do something for me and she's just giving me a report. Huh? Eh? pẹ̀lẹ́. Ní màá kí gbẹgbẹ́ yẹn kó tá. Ọmọ yẹn ni ó ń wá gbé káàdì mi sílé. ṣíṣí ṣíṣí o wọn ti gbàgbé káàdì sílé here's my hospital card ṣíṣí. kásán sá. báwo ni kásán. yes sir. mọ́mí ò sí hmm. yes, daddy náà ò dẹ̀ sí nílé. bóyá kẹrán mi sílẹ̀ fún wọn sáà àbí kẹ́ padà wá torí èmi náà fẹ́ sáré dọ́jà nsìn. ẹ sà ẹ sà ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀ sà mo ní kò síyàn kankan nílé ẹ sà ẹ wò èmi fẹ́ jáde sí ọ̀nkú. kílẹ̀ tó fi pa kílẹ̀ tó fi pa ọkùnrin ọ̀dọ́ ọ̀dà ọmọ tó pa iṣẹ́ ò lè jọ̀wọ́ fún ẹni tí ó ti jáde fún ẹ wàhálà òun lẹ́lẹ́ rẹ̀ sọ. gbẹ́ni sọ̀rọ̀ mi kò gbẹ́ni sọ̀rọ̀ ó dúpẹ́ lọ́wọ́ mi pé ọkọ̀ tó gbé káàkiri kọ́ ni mo pa bẹ́ẹ̀ ni. Ah, ah, ah, àdúgbò yẹn fẹ́ kí n rówó. shut up you are ingrate. Yes! I made you up. I gave you a reason to be alive. Wọ́n wá ń sọ fún èmi pé kí ló dé tí mo pa. Mo fi Ọlọ́run bá búra sí i. Tílẹ̀ yìí bá ṣú tí màá rí owó mi gbà. Three hundred million. Ọ̀pọ̀ ẹni máa pa. Ṣé mo fẹ́ sọ̀rọ̀ àmì dánwò ni? Mo fẹ́ tàwọn àmì àmì ọlọ́tà létí máa fi sọ three hundred million. Ibi wọ́n ti bá rọ̀ wọ́n. Mo ní kí n ti rọ̀ wọ́n bí wàhálà ọ̀lẹ́lẹ́ ìgbà ìwọ̀n lọ. Kí ni mo kóra mi sí yìí? He's not picking me up. Ah, Túnpé, Joe, bá mi eh? Oh, mommy, dada, oh, mommy, dáadáa. Ó mọ̀ mí lánàá I tó dé mi. Ajá tó me, oh, ẹ̀kún don't ó jí dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Rántí, rántí ibi tèmi àti ẹ ti You are my shadow, just like I am your shadow. I am your shadow. ló fi pààyàn sí mi lọ́rùn ọkọ̀ nínú is sí mi lọ́rùn you wọn ti máa fọwọ́ sí okay. is engaged. sir call his number. Let me. mi mi jọ call the number. Kill kí ló jẹ́ mo máa wọ́n wọ́n lọ fún ẹ mi ìwà yẹn nìkan ọ̀rọ̀ yeah. Yeah. kẹ́hìndé hello hello. There's something going on. There's something is wrong. Ah! Mo What's the room number? I can't tell you, sir. Oh, tell me what's the room number? Something is wrong. No, sir. Woman, what is the room number? 410, sir. Sir, sir, but sir, sir, sir. Hello, manager. eat your cake and have it. No, no, no, my sister. Ẹ̀dá abẹ́rẹ́ ìrìn àjò láì bẹ̀rẹ̀ lọ́wọ́ orí. Àwọn ti gbàgbé pé orí nígbà níṣẹ́. If today is good enough for you, oh, we are bá Tomorrow may not be your day. So be careful, my brother. Ọ̀la lè máa jẹ́ ọjọ́ rẹ o, je ọ̀rẹ́. Telling me to do this, telling me to do that. On top of fẹ́ ni ṣe. I've got no say in this path that I chose. you're orí dání sí làágbé. Shadow, Gigi. nobody knows tomorrow. So whatever you do, just be careful of the future and the choice you make. Don't start a journey you won't end. Oh, oh, oh, oh, oh. Be careful, my brother. Ohun tó máa jẹ, tó máa bọ̀jọ̀ ọ̀la jẹ. Don't to smell it, cause it's dangerous, my brother. Telling me to do this, telling me to do that. On top of any man I've got no say in this path that I chose. Ibi orida ni si lagbe. oh, òjijì.